kí ó bá ṣe àríkù dáadáa fún wọn èyí tí wọ́n bá ti ṣe fún wọn kó lọ́wọ́ kí ó bá jẹ wọ́n ti kó tó sin súnà bá ọ̀bẹ̀rẹ̀ ọba ńlá tí wọ́n ṣe àríkù ìsìn sí súnà fún wọn ní bí ó ti lọ́jọ́ ṣe bọ̀ ọ̀rọ̀ ọba ńlá já jẹ́ tó já sí ọrùn fún wọn rárá ìlà ìlọ́lá ìlà jẹ́ fún oṣù rẹ̀ so a gbé gbogbo fún ọ̀kan nínú àwọn ẹ̀yà tí yẹ̀rọ lọ́sàn-án ìbírí tó ápẹ́lẹ̀ tí a fún àwọn olùgbà ẹ̀rọ náà wọ́n náà wọ́n yẹ kẹ́ mẹ́. tó àti ní abẹ̀ tó àwọn tí wàá tó yóò kúrò wájú wa alẹ́ nìyẹn tí a fi fọ́tò àti àpọ́nlẹ́dá tó bá kan náà jọba ẹ̀sọ́ ìṣòro السلام عليكم وعليكم السلام أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحديث الثالث عشر عن أبي العباس عبد الله بن عباس رضي الله عنهما قال كنت خلف النبي صلى الله عليه وسلم يوما فقال يا غلام إني أعلمك كلمات احفظ الله يحفظك احفظ الله تجده تجاهك إذا سألت فاسأل الله وإذا استعنت فاستعن بالله واعلم أن الأمة لو اجتمعوا على أن ينفعوك بشيء لن ينفعوك إلا بشيء قد كتبه الله لك وإن اجتمعوا على أن يضروك بشيء لم يضروك إلا بشيء قد كتبه الله عليك رفعت الأقلام وجفت الصحف رواه الترمذي وقال حديث حسن وفي رواية غير الترمذي احفظ الله تجده أمامك تعرف إلى الله في الرخاء يعرفك في شدة يعرفك في شدة واعلم أن ما أخطأك لم يكن ليصيبك وما أصابك لم يكن ليخطئك واعلم أن النصر مع الصبر وأن الفرج مع الفرج وأن مع العسر يسرا الحديث التاسع عشر عن أبي عن أبي العباس عبد الله بن عباس رضي الله عنهما قال كنت خلف النبي صلى الله عليه وسلم يوما فقال يا غلام إني أعلمك كلمات احفظ الله يحفظك احفظ الله تجدهم مجاهك إذا سألت فاسأل الله وإذا استعنت فاستعن بالله واعلم أن الأمة لو اجتمعت على أن على أن ينفعوك بشيء لم ينفعوك إلا بشيء قد كتبه الله لك وإن اجتمعوا يمرون إلا بشيء قد كتبه الله عليه رفعت الأقلام وجفت الصحف قراه بالنبي فقال والصلاة والسلام على خير من وقعت قدماء الثرى وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الردى أما بعد آمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما يا عليم يا خبير آمين أيها الإخوة أيها الحضور أيتها الوجوه أيتها الوجوه الطيبة السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته لين ìgbà أقول a ti ọpẹ́ fún ọlọ́run ọba wa fún anábì wa Muhammad màá lo àkókò yìí láti fi wú àwọn ọmọ ìyá wa lórí àwọn àlékòwà ní dáàrù tààlímì ìsìláàmì wọ́n tó ń pè ní dáàrù ìmáà orúkọ méjì ẹ̀ ń jẹ́ مدرستان ان كان في ابو دار التعليم الاسلامي اليوم يا سند على دار الايمان ممكن túbọ̀ lórí àtìyàn nípa dáwà pàápàá jùlọ àti àdókà rọ́ṣì àtàwọn ọmọ yàwá ṣe Ibrahim

ẹ̀dùn yìí. àyìnbọ̀pẹ̀lú iṣẹ́ tí ó yẹ kí ẹni tó bá ní mímọ̀ àyìnbọ̀pẹ̀ gẹ́gẹ́ bí iṣẹ́ rẹ̀ káwọn kò fi tàwa sí lọ́jọ́ tí àwọn alẹ́nu kan gbà wọ́n lọ́wọ́. ẹ̀rù ni òyìnbó sunday àná sátọ̀dé àwọn kan wà ẹgbẹ́ sí pé gbogbo sátọ̀dé sunday wọn wọn kì í gbé wọ́n sọ fáwọn lọ́sẹ̀ dáwà náà wọ́n lọ́ máa lọ sí èyí jáde. bẹ́ẹ̀ bá wọn gbogbo lọ́wọ́ wọn láti kéde rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn ní ọ̀nà ọmọ tí wọ́n ti máa ti hà kò lè kàdá lọ́pọ̀lọpọ̀ wọn. ṣùgbọ́n àbí fún wọn àwọn ẹlẹ́gbẹ̀ẹ́ kan gbọ́ra wọn. àwọn ẹlẹ́gbẹ̀ẹ́ tẹ́ dáwà nínú káwọn ti gbà lọ́wọ́ wọn á sí ẹ̀yìn ọmọ yàrá yìí tí ẹ ọlọ́run bá jẹ́ ìpínpé pé hàrí ìtàbí lànà kúl hàrí ìtàbí èyí ni ìlànà kí ni ìlànà náà wọ́n fi túmọ̀ ìlànà tàbí kí ni ìlànà náà àdùrú ìlànà kí ni ìlànà náà tàbí ìlú tàbí ìlú dàwọ̀ ojú ọ̀nà àná ìjọ ìkẹ́ ẹ̀ tó gbà ó náà ń tẹ̀lé àwọn. ṣùgbọ́n ti fi dáwà lẹ́nu ààrẹ àbàsí ọ̀ ààrẹ àbàsí ọ̀ pẹ̀lú ìmọ̀ ìmọ̀lá àkókò wá kájú wọn ti dáwà bí ní alágbẹ́rù dáwà rọ̀ lẹ́yìn nínú à yóò gba nǹkan jẹ́ ju kọ́mọ lọ kú àwọn lọ bí torí pé ní kí n sọ̀rọ̀ ẹ̀yàn lẹ́wọ̀n fáwọn ní tí ó kà náà lẹ́wọ̀n fáwọn ní ìtọ́kà lóògùn أنا ومن اتبعني من الواشع ويقولون أنا ومن اتبعني كما أهل السنة الفقه قلنا لن تفلح بدعوة تدرس شو بكلمة كوكب لهم أهل السنة وإذا أنا بلغ الله رضي وأنا كائنا ومن اتبعني شو هاي من صور المسجد في دعوة النبي نوع الذي فسبحان الله سبحان الله وما أنا من المشركين ثم الإجابة الذي تجد الكوكو ومنها الدعوة إلى التوحيد الدعوة إلى التوحيد كما الدعوية في التوحيد هذا ما فعل الله من ذلك الله الله àwọn oníṣìṣì tẹ̀lé lọ gbọ́dọ̀ wọn rí ní ìdá wọn làwọn rí kọ́dà àwọn ọgbọ́n kan tó ní àwọn ọmọ ìyá lẹ́nu ọgbọ́n wọn lọ́kọ́ yí pé nílò òkè oúnjẹ yẹn ìkànnì àwọn sábà wọn rìn ṣùgbọ́n kọ́ mọ̀ tó fi ta ására pẹ̀lú àwọn yẹn ọ̀rọ̀ kan yí pé lórí pépà lọ́jọ́ ìjúmọ̀ ó ní fásitì kan ṣẹlẹ̀ ní mọ̀lẹ́dínà ní ọjọ́ kan wọ́n wá lọ kó báyìí lọ́wọ́ máa lé wọ́n ní kílẹ̀ fásitì wọn náà wọ́n ní ọkùnrin kan wọ́n ní kọ́ wọ́n obìnrin kan tó nílùú mẹ́lẹ́nà ẹ̀rọ àlọ́ ní ọkùnrin rẹ̀ tí ní àkókò a rọ̀ ọkùnrin ìlú rẹ̀ bó wọ́n ní ìgbà tí ní yìí ọkùnrin wọ́n obìnrin kan nígbà tó wá wẹ̀ ó wá nílé obìnrin yẹn lọ́gbà tó wà láyé fún ọ̀fẹ́fẹ́ ní kọ́

fífi nǹkan ti kúnlẹ̀ táwọn èèyàn ti tẹ́wọ́ lọ kárí kéde láwùjọ táwọn èèyàn ọ̀mọ̀rún kì í à mọ́tàdínlẹ̀ wà ẹ̀ wá sí jímọ̀ àjọ jímọ̀ ló ń bọ̀ yọ mo fọwọ́ sọ̀yà fún yín pé èèyàn mẹ́wàá ten percent ni wọ́n mọ̀rún fún mọ́tàdínlẹ̀ wa bí o ti kún tó ọ̀mọ̀rún ẹnì báwọn èèyàn aláwọ̀ ilé ìtàrà àwọn pa وأجر إلى الله على بصيرة أجر إلى الله وعلى الله mọ́ wá ló ń kí ìrìn nílọ ẹ̀yàn ọ̀yà ọ̀ ìjàmbá bí irú àwùjọ dáàbọ̀ ẹ̀bí àwùjọ yóò ní ẹ̀yìn àwọn yóò máa ń pa ẹni púpọ̀ àwọn àwọn ọ̀dọ́gbọ́n yé pé ẹ̀sẹ̀ mo ń fi nàìjíríà fún mi àtúntò kò fi sọ̀rọ̀ ẹ̀yìn ìṣòro àtàrà ẹ̀ lọ́sàn-án ìlú o ẹ̀ lọ́sàn-án ìlú láti pé ẹ̀sẹ̀ ní ìṣọ́ọ̀sì tẹ́lẹ̀ ń ṣe ní ìsìn ní ìsìn ọ̀dọ̀ orí ọ̀dọ́ yú sábà náà ti gbẹgbẹ lẹ́wọ̀ yá ọ̀hún fẹ́ rìn lọ́sí ní ìsinmi ẹ̀mọ́ àwọn tó ti wọ́n wọ̀ ẹ̀ńdẹ́ ìwọ̀n mọ̀tàmù sọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ńdẹ́ ìyẹn nílùú mọ́ta ẹ̀ńdẹ́ ìyẹn ọ̀dọ́ ló ń bẹ̀rẹ̀ ẹ̀ńdọ́ àbá àbá ìbọ̀rẹ̀ ń Ayọ̀ lórí mi ìdẹ́bẹ̀. Ọjọ́ tó ń wọ́pọ̀ tí lọ́la bá ó tó tún mélòó ni ó tó jẹ́rẹ̀ yà mẹ́rin yẹn à ẹ máa ni pé alhamdulillah mẹ́rin yẹn lẹ́pẹ̀ lẹ́pẹ̀ ètò títà bá kẹ́ni kankan mú ibi tí lọ́la yẹn ẹ náà dàrú iná alára àtọ́lẹ̀ tí ó ni mí ìkàtó sáré lẹ́ẹ̀dá ni òun rẹ̀ kí ní lẹ́sẹ̀ mi kọ́ nígbà tí mo gbúdọ̀ yẹ pé ìdúwàmọ̀ ẹ̀rọ ẹ̀yà àkókò ànábì tẹ̀síyẹ ànábì ọlá yìí sá ànábì sọlọ ọlọ wa tẹ̀síyẹ wọn ò sí máa lẹ́nu tí wọ́n ti yàn wọn ò tó bẹ́ẹ̀ kí wọ́n lọ kí òun lè rà gbogbo mùsùlùmí bíyà ẹ̀rọ màá bọ́lá ẹ̀rọ ìrònú ọlọ́dẹ yìí ẹnì kan wọn jẹ má lùdú mẹ àbá ẹnìdé ẹ̀yìn náà àbá ẹnìdé ẹ̀hẹ́ tó kó tó ní ọ̀kan rẹ̀ ẹnì kan ló ń yìí ẹjọ́ ẹ máa ta alhamdulillah wọ́n ti lu àwọn ọmọ ẹni olówó ilé ìgbà yìí wọ́n ti da omi gbóná omi ata obìnrin kan bẹ́ẹ̀ náà àwọn ọmọ wa ní oye nílé rẹ̀ torí wọ́n fẹ́ ṣe ìlànà omi ata yá rẹ̀ ọdún tàbí kọ́ wá láti sùn orí gbọ́dọ̀ ti di ẹgbẹ́ ìdájọ́ bọ́lá dáadáa òní ọwà ọmọ wa kọ́ ọ̀rọ̀ yìí pé bàbá mi wọ́n mú mi fún ọ̀wà tí kò wọ́n lọ ntí buhari ni yóò ṣe òun èso pàtàkì ní kò lè báyà ntí ọfẹ kọmbam lára rẹ ní pé kọ wá fún owó òdìlẹ ọmọ ìkùlọ ló pọ máa tó ṣe lórí ara ẹkún olóde lálẹ́ lórí wàá tó fẹẹ fún káwọn ọdọ lórí bẹ́ẹ̀ tùmọ kìlọ̀ fún mi pé àwọn ọmọ yóò dá máa wọ ọtọ mọ wà tó ìyá ló ti yẹ ọmọ yẹn ń bẹ ní ìyá ń bẹ ń bẹ wọ́n ní kọ́mọ̀ wà kọ́kàn ọ̀rọ̀ àtẹ̀mára ẹni tí ìmọ̀ àtẹ̀mára yóò jẹun sáré ìgbàfẹ́ ìlú ìjọba ẹgbẹ́ méjì òru ìyá yẹn wá sí i àtúntò ìlú ata atapamọ́ ọwọ́ mú fóònù dọ́nà ọwọ́ kìbọ̀ ọwọ́ tó láti orí àlejò kẹ́hìn ló fún ojú lójú mi ó fún àjọ ojú àwọn tó ń kọ́ lọ́nà ẹ̀ tó wà wọn lè kú. wọ́n mọ̀ ní ìdílé ẹ̀ fún ọ̀rọ̀ nínú bí bàbá rẹ̀ sọ̀rọ̀ jẹ́ pé ó ló ń lọ́dún tó tó ń fi káàkiri lọ́ba ló yẹ kí kò nà ọ́ kò lù ẹ́ tó ti fẹ́ náà òde tó lù dé ó tún kan òòlù tó ti àwọn tó náà lè wò ní máa báyìí ó ń gbé ìlọ fún wa ń gbé ẹlẹ́gbàá tó ń bọ̀ kájú rẹ̀ náà bákan náà àti ẹ̀mẹ́tẹ̀ká máa sọ̀rọ̀ ara lẹ́yìn wọ̀lá ìyá òkúta bá àlùkò ń bà wọ̀ Aku ọ̀rẹ́ wa tẹ́lẹ̀ gba wèrè yẹn sì tẹ́lẹ̀ dára wa ṣàbá òṣèlú ní àbẹ́dà ká máa jí ọ̀rẹ́ yẹn nìkan lọ gbọ́n bẹ́ẹ̀ nìkejì ká ní àwọn ọ̀rẹ́ ọ̀pá rẹ̀ àbá àwọn àgbà tó ti náà sọ̀rọ̀ pàdé yìí àti ọ̀gbọ̀ orang ìgbà mo ini lọ́dọ̀ wọn dẹ́wọ́ta ní ìyá máa lọ sí ẹni tí wọ́n ti káàdì padà ní pé lẹ́yìn ìtẹ̀wé kan wọ́n ti tẹ́kọ̀ọ́ ìwọ́n ìtẹ̀wé lórí gbogbo ìwọ́ ó ní sórí rẹ̀ ah wọ́n á parí ní àdàlọ́ wọ́n ti tó ti ẹni pépè wọ́n láwọn ti ń ja àárín túnà lórí wọ́n láti lé díẹ̀ ti kọ́là wọ́n ti yọ́ máa rí kọ́ọ̀tù ọ̀rọ̀ yí kalẹ̀ ọwọ́ abẹ́ gbọ́ wá ń bẹ̀rẹ̀ lé rè kí lẹ́fẹ́ sọ nípa ẹni báyìí ẹni kò kí lẹ́fẹ́ sọ nípa ẹni báyìí kí lọ́ọ̀kan àmì yẹn èmi ń ṣe ibùdó màdìyẹ èmi ń ṣe ìṣọ́nba èyí ìdí ẹ̀ ṣe nǹkan náà àwọn àgbààgbà tí mo lè máa fi jẹ́rẹ́ tí mo lè máa fi tààkì bọ́lá àwọn bílíà àtọ́wá ti máa ẹ̀kún bílíà ní ìṣẹ́gun ti lè ó sì dé èyí tó kó lè bá àwọn ojú máa mú bílíà ọkàn tẹ gbọ́dọ̀ ẹ̀rọ ọ̀rẹ́ nígbà tó ní màlẹ́ ọ̀rẹ́ àgbẹ̀rẹ̀ òun ti rà sí àpò wa ẹ̀mẹ́tẹ̀ táwọn àti kí bá àwọn lẹ́yìn ilé ìrùn bá àwùjọ jẹ́ inú mi tó ta ni mo rí àbá àbò pálí mo ní wájú ní oṣù tó kù nígbà tó ń bọ̀ wá nílẹ̀ nílẹ̀ ní oṣù tó kù nígbà tó ń bọ̀ wá nílẹ̀ ẹ ti ká kọ pé ọlọ́run ọ̀sán wọn ta ara wọn ní ara ìgbẹ́ rí wọ̀tá bọ́ra ẹ ká fọwọ́ sọ̀wọ́ nígbà tí àwọn onídìyà tẹ́ ń kọ pé kódà kọ́ di rídà ti níyà wọ́n tún ti ní ìgbìyànjú láwọn ti láwùjọ ara ẹ̀ ṣùgbọ́n ونفسي عدو كده مفتوح هاي من أهل الحق فهم أولى من أهل وتعاونوا على البر والتقوى تعاونوا على البر والتقوى السلام عليكم السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أجمع على كل الورد أما كلمات ذهبية تفصل على الجنوب ولا أعرف látọ̀dọ̀ ẹni tuntun sọ ẹni náà kí ọ̀rọ̀ jáde lẹ́nu rẹ̀ kápẹ̀ ní gold àkọjára tààrẹ ni owó Muhammad sọ̀rọ̀ ọ̀rọ̀ àárín wàsánà amẹ́ríkà nílẹ̀ wọ̀ ọ̀rọ̀ ṣùgbọ́n mẹ́tàkà kí èsì kankan hadith dáka yìí wọ́n ní ká fi ṣe ìbánisọ̀rọ̀ àwọn náà ó sì ṣe àgbékalẹ̀ ẹgbẹ́ tí ìbámu bá ní ìwé náà. Ẹgbẹ́ tẹ̀sí kan ẹgbẹ́ tẹ̀sí àdéhùn. Irú tẹ̀sí yẹn náà náà yìí. Yẹn ní pé tí àdúgbò sánà mi bá sọ̀rọ̀ sọ̀rọ̀ lọ àwọn ọjà tẹ̀sí yẹn náà ti bá sọ̀rọ̀. Tàbí náà, àbúrò Tabawa wa hadithi au ibn àwọn hadithi bá ń sọ àwọn ọmọ ìtumọ̀ الأثار النووية أثناء الوقت حديث يعني حديث لما الميتين هنا هو من هنا تعرف به أربعون النووية هنا هي هنا زمان عبارة في موسيقى فوق ثاني هو أربعون النووية أنه يمسك بنوات في ثلاثة دورة أنا يسمعون شو ما أربعون النووية قنوات أي يسمع لنا بوبوين لما أربعون النووية yóò jẹ màkà ọ̀sáwọn tí a kan lẹ́jọ́ pé ní àǹfààní náà ẹ ti lọ́mọ ní kíkàdé ìdíkìrà yẹn ìbùkún tó wà lára rẹ̀ yìí ó túmọ̀ sí ilé ní tọ́kọ́ ó wà mọ́kùnrin ó ti bẹ́ẹ̀ ní ìpìlẹ̀ ọlọ́wọ́ náà wọ́n tún ti kọ́ àlùbáyé náà àlùbáwọn náà pọ̀ wọ́n kọ̀ ní adé àjọ ìlọ́nù náà wà ó ṣùgbọ́n tí àti ìlọ́nù náà wà ó yìí ó fi kún wọn pátápátá ẹ̀rí mi kò sí mi àgbàrún náà pọ̀ àwọn kan kan lọ́wọ́ bí thirty five àgbàrún àgbàrún àgbàrún ẹ̀mí àkíyà àgbàrún ẹ̀mí jihad àgbàrún ẹ̀mí àdá àgbàrún ṣùgbọ́n ìnáwó orí ẹ̀fà kí ló máa bá oní ìlà lórí hadith náà lórí gan hadith àwọn abẹ́lẹ̀ wọn náà ní hadith àbúrò ẹ̀mí àbẹ́rẹ́ lọ́jọ́ ìwà òkúta àná. ولكل صلى الله عليه وسلم قلت خلف النبي صلى الله عليه وسلم أبو العباس ولو حديث واحد أي بكل يعني أي بقال بقال حديث ريفي òfin méjìlá ní lẹ́nu òfin méjìlá kọ̀ọ̀rán ní méjìlá àti kọ̀ọ̀rán ní méjìlá àlọ́lùfẹ́ kàlẹ̀ ní. bóyá ọlọ́pàá ní ayé méjì tó jáde wọ́n á bẹ àbúrò lọ́wọ́ òfin méjì ìyàtọ̀lẹ̀ àyè òfin kọ̀ọ̀kan ìdẹ̀lẹ̀ nígbà wọn dẹ́gbẹ̀ ní òfin ní máa ní ìtumọ̀ lábẹ́ ọ̀sán ní túmọ̀ èrè yìí nígbà táwa rẹ̀ ní kéèké tá a kọ́ ìtumọ̀ àyè ìwà láyà àwọn ọmọ rẹ̀ ìfàlìlà máa sọ́nà yàtọ̀lùkà yọ̀sọ̀ ìfàlìlà máa sọ́nà tẹ̀síwù orí tùjẹ́ àhàkà lórí èrè rẹ̀ kí ni ìtumọ̀ ah. àwọn ọ̀rọ̀ àfẹ́kà wọ̀ lọ́wọ́ àgbẹ̀ fọ́ọ̀mù tẹ́ẹ̀nà ìgbé òkú láwọn ìpínlẹ̀ sọlọ bá wọn àyè ìṣúkọ tẹ́lẹ̀. ẹgbẹ́ bá àyè ìṣúwá wọ́n bẹ̀rẹ̀ rẹ̀ pẹ̀lú bí àyè ábìlà àbá. àbìlà àbá. àbìlà àbá sì yí ẹ̀rẹ́ mi pé ẹni tí ń jẹ́ ábìlà àbá sì kí ló rọ̀ ẹ̀ ábìlà àbá ìbìlà àbá. òbí ọ̀yẹ́ pé ọjà káwọn rántí orúkọ àwọn bàbá wa tó kú káwọn sọ tó bá yẹ kó kọlẹ́ bá dáa àbá ní bàbá ní tí bàbá rẹ bá ń gbé ògùn múlì wá má sọ máa ń tẹ̀lé ògùn múlì wá o kò ní ìrọ̀lá ṣùgbọ́n tí wọ́n lọ́wọ́ lànà náà sọ̀rọ̀ àwọn àìsàn àwọn sẹ́là á rí i pé wọ́n lọ sọ̀rọ̀ pa àwọn bàbá àwọn bàbá bàbá àwọn wọn sọ. ìlú ẹ̀rọ ti àbúrò ibn Abbas Abdullah ibn Abbas ọ̀sọ̀ máa rẹ̀ ní Abbas ọ̀sọ̀ máa rẹ̀

ni náà ti ya rẹ̀ ń jẹ́. Abdullah ṣe ń bàbá rẹ̀. Àdébí náà wọ́n sọ wọn rẹ̀ kí ni. Abdullah. Bàbá Ànẹ́bí àgbà ń jẹ́ Ibrahim. Ànẹ́bí náà wọ́n sọ wọn rẹ̀ kí ni. Ibrahim. Kí ni láì kàmá sọ orúkọ àwọn ọ̀dọ́. Ó yà á rí náà á rí bẹ́ẹ̀ ìtàlẹ́. الذي زيد ابن علي ابن الحسين ابن علي ابن ابي طالب

báwo wá ní ẹlẹ́bọ̀ ó sì máa sọ máa rẹ̀ ní àárúdù wa kí lọ́wọ́ àfà kájọba lè ṣe kókó nìyẹn kájọba lè ṣe kókó nìyẹn lọ́wọ́ orí àyè ti fẹ́ tó bá yẹn àfà rẹ̀ sí tó bá yẹn àfà rẹ̀ kí lọ́wọ́ ẹlẹ́bọ̀ ó sì sọ máa rẹ̀ ní àárúdù wa báwo ló ti jẹ́ èyí tí òpin ní àábìrì àwọn ìgbà ọ̀sánà bí láyọ̀ ọlọ́run ní jẹ́lẹ̀ tó ti sọ ní àábìrì òbá kí wọ́n ní gbàgbọ́ nínú ọlọ́run ọba ṣùgbọ́n ní ọlọ́run ọba ṣùgbọ́n ó ń jẹ́ ìdí ìgbàgbọ́ òfin ní iná ẹ̀ ní arúgbó àbàdà ẹ̀sẹ̀ báwa tẹ̀lé ọ̀fẹ́ kù mo lẹ́tí wá amòkòkò ẹ̀sọ̀rọ̀ kí ni èkúté mẹ́ta ẹ̀yọ́ ẹ̀yà èkúté mẹ́ta ọ̀gbọ̀n ọ̀gbọ̀n ọ̀gbọ̀n tẹ̀lé náà bẹ́ẹ̀ wọ́n gbà ṣùgbọ́n àtúntò díẹ̀ ni pé bàbá ọ̀yà ní láti ìbára mi àtẹ́kùpẹ̀ ìsìn ànábìwá ìbára ní màálù ìṣẹ̀lẹ̀ àti ìṣẹ̀lẹ̀ Ọ lè lẹ́yìn tó maka. mọ́ta ẹ̀yẹ ọ̀gá máa ti tọ̀ wá tó tó ti wá nìyẹn yìí ṣùgbọ́n wọ́n ti fi kó wọ́n ti yé padà dị.

gbogbo wa náà fi ọmọ ọkọ àtẹnudọ Muhammad sọlọlọ àlè bàbá rẹ ọkọ tó tó báyìí náà bàbá rẹ náà fi yẹn àbá ibùn àbúrò ní ọfọlẹ bàbá rẹ náà àbá ó gba ẹ lọ sí ọdún mẹ́ta tẹnudọ ń kù láyé ìbáraẹni nìkan bá mú yàtọ̀ ń kù lárúgbó yìí ama effect wípé bí twenty àdìbẹ láàrin ẹni àjọǹkù rẹ mọ̀lẹ́yìn àwọn sọ̀hábà wọ́n fi ẹ̀ máa gbàrà ánú. àwọn táyé rọrùn ọ̀dájú ayé pákálẹ̀ bí káwọn àwọn ètò kan bí ti kéré láàrin wọn ó mẹ́ta ó mélòó mẹ́rin àwọn obìnrin ti lẹ́gbọ́n yẹn wá ń ẹ fara náà ní àdàpọ̀ lọ́dún wa òfin ọlọ́run àwọn náà ti ní àwọn ìjáde káàkiri ká máa wá káàkiri

àbáàdì wọ́n lé ìjọ kan ayélujára wà nínú tàyé ìdánáṣù àwọn ìṣẹ́lá mi wọ́n fi lé ìrìn àjọ kan yìí pé àǹtà àǹtà àǹtọ̀sọ̀rọ̀ tí wọ́n àbáàdì tí wọ́n làgbà àbí àǹdálé làgbà tẹ̀gbọ́n àwọn ẹlẹ́nu orí sọ̀rọ̀ ọ̀pọ̀ dáadáa kí ló ń kàn mí tí wọ́n làgbà bí àbáàdì lókun bí àbáàdì lókun bí àbáàdì lókun àbáàdì lókun

àjọṣe ìwé ni ọ àdépàbùrò bẹ̀rù náà tọ́tẹ́ ń gẹ́lì wọ́n lọ bí àbáàsì àbáàsì wa sọ wípé ara wà wà àgbà omi ní wàlá sí ní ìwòlé tó kọ̀ọ̀lá wà àgbà omi ní wàlá sí ní ìwòlé tó kọ̀ọ̀lá kí ni àbáàsì wíwọ́n ní bẹ́ẹ̀ ni ẹjọ́ ẹgbẹ́ ẹ̀sìn nípa rẹ̀ ju mi lọ fáà ṣùgbọ́n wọ́n kú mi dá ẹgbẹ́ tẹ̀lé ọ̀pá ọ̀ ó sì tó kún wọn lẹ́nu sọ́wọ́n ní ẹgbẹ́ òṣèlú ẹgbẹ́ ẹgbẹ́ máa ní kíkọ ẹ̀ tó kọ̀ sí nǹkan kan bí àwọn ìgbà rẹ̀ náà ọ̀yọ́ wa ni ó wà láti bá ọ̀rọ̀ yìí àlẹ́ yẹn tù mí ọ̀ ṣùgbọ́n máa máa bí ìyàwó aláyé wọ́n kà fi mi sáré bẹ́ẹ̀ nígbà yìí pé wọ́n kà sáré bẹ́ẹ̀ wáyé kì í ṣe kí ni. ìṣègbè ìrọ̀lẹ́ báwo ni ká jẹ ọ̀la tá a bá mú kọ́ńdà òfin tí kíkọ̀ tí àwọn àbá gbé kalẹ̀ tá a bá mú lòdùn ìjà rẹ̀ wá sí àyípadà fàgbà nínú ìgbẹ́ kí ayé ìyàwó gún kí a lè ìgbọ́ àwọn dáàbà ká àwọn tí ń di gbogbo kan ẹnu ní wọn lọ́jọ́ wá sí ẹnìkan nìkan wá wájú ọ̀kan nínú fámìlì wa ìmọ̀ bí ilé ìdè wa àwọn ọmọdé lọ sí ilé ìdílé ẹ̀kọ́ lọ́wọ́ ó ní tíkì ní wà lé ọjà mọ̀ wá á lè ní ìwé kó bá ní wá ọba ní ìlànà wọn ò mọ̀ rí lórí àwọn àdúgbò ó tún wá lẹ́ẹ̀kì bẹ́ẹ̀ lọ́wọ́ tó lé fún wa lẹ́lẹ́kì lọ́wọ́ pàdé lórí ọkọ̀ ní ó ní àwọn ajá ìbò ló jẹ́ ẹgbẹ́ lọ rẹ̀ ní lórí àwọn òbí ilé yìí wọ́n mú béèrè mọ́ adé mọ́ adé mọ́ ẹgbẹ́ ìgbàláyà wà wọ́n ẹni láti ló ti wọ́nú àlọ́yọ̀dá ó tún máa sọ̀rọ̀ ní bí wọn ọ̀la mẹ́lẹ̀ bínú wọn ọ̀bẹ̀ tó rí pé epo ti wí ẹ̀ nítorí tọ́gbọ́ yé ewé tara ti dùn yàtọ̀ lọ́jọ́ orí gbogbo nǹkan láti ní àti ìṣòro náà ti fẹ́ ìyàwó ọ̀gá àti ayé sábúrò rẹ̀ bá lówó lọ́wọ́ ìgbọ̀yọ̀ wọ́n ti fáńdì owó ìwọ̀n náà ẹnu sọ fáńdì owó ìwọ̀n náà ní tọ́wọ́ ti gbogbo lọ́jọ́ ẹ lọ ètò ìsọ̀rọ̀ ẹ̀ ń dà kó lè bá àbá nà ayé rẹ̀ wọ́n yẹ pé mímọ̀ ní hábẹ́ ẹ̀rọ ti gbàgbọ́ ẹ̀ lọ tí wọ́n yẹ wọlé àlè fà jáde ní àlè fà káàkiri àwọn àbájá gbogbo ní ẹ̀jọ̀ mọ́tẹ́ ti rí káàkiri àlè fà ọwọ́ ló ti kẹ́lá ìmọ̀ kan yìí láàrin àwọn ọmọ ó ti dábòrò tó lé mímọ̀ sẹ́ńtà náà ọ̀bẹ̀ àlè fà ìmọ̀ ní àbábáwáyé èmi ò sì ní

tọ́wọ́ ti dọ́kítà náà yẹn máa jọ ìyá máa fara àwọn ọkùnrin tó fún ẹ gbogbo ẹ̀ dọ́kítà máa yẹ ẹni wájú àwọn ẹni ojú méjì agbọ́dọ̀ máa ti ń lọ àwọn sàárè ìrọ̀lẹ́ ọ̀nà ọ̀gàrà rẹ̀ mú gbogbo ẹ̀kọ́ pátápátá tó yẹ lọ́sùn náà náà ni wọ́n kó yára ọ̀dàbí àwọn súnà kan lágbà mú láti máa fi wú yẹ àwọn ẹ̀yẹ́ lè fẹ́ lọ náà ní mọ́ á kò gbogbo ẹ̀rẹ́ ẹ̀kọ́ náà nípa báyìí Abdullahi bin Abbas tọ́gbà àdéhùn wa mo ولكن عبد الله بن عباس رضي الله عنه صحابي أربعين طبعا إيه طبعا كان اسمها إيه تكون صغير في كتير إيه في إيه كان ربنا كان يعمل بقى بيه يعمل بتنسوق مع يتفاوض وفي الدنيا تسجيل كتير كتير على قلب الألف توالف رولز صلى الله عليه وسلم عبد الله بن عباس تفاوض بيه بقوا لهم بعدهم يتبعوهم مبايا ẹ̀rọ ọ̀gbìn tó yẹ kánádà jẹ́ ilé ìgbẹ́ àwọn adójókò àtẹ́ntì ìjọba náà tó ti mọ̀ pé ọmọ ìlú jẹ́ nìkan kan òun náà lọ sílẹ̀ abdullahi náà bá sí òye wáyé àti mọ́mọ́ àti ìgbà ọ̀wọ́ sàkí ó ní abdullahi náà bá sí òye mọ̀ sọ́kọ́ lọ mẹ̀múnà sí ìyá ọ̀dẹ̀ ọ̀gá àti ìyọ̀ àti kó káàdì wọn máa ń dìde lóru wá sí láti fi tààrẹ láti fi hàn òun ti wá pè sí omi kalẹ̀ káàdì ló ń sàgbà sọ̀rọ̀ wọn wá. ìwádìí wọn sọ fún wa pé mẹ́mú náà wọn sọ fún àyẹ̀ ìgbéyà lọ́sọ̀ lọ́wọ́ alára wà lóòkè èyí ìlú ní àgbàdá rẹ̀ kọ́ kọ́ọ̀tù wà bá àwọn òwò àbúrò àbúrò àti bọ́ọ̀sì bí àìsàn ká ẹ̀rù òbí ọmọ kékeré. omi irun fájìlì gan àwọn òjò wa wọ́n máa sọ̀rọ̀ lẹ́yìn ìjì wọn ìbò ní tó gan wa eléyìí ló ń fún mi ó sì fún wá kí wọn bá ní ọmọ náà ti wá sí òun náà ti ó ti jẹ́ lẹ́yìn. ẹbí wọn kí ẹnu lórí rẹ wọn àrẹ yọ bí ẹlọ pé dáàbì ọlọ́rẹ́ nàìjíríà olóńgbò rẹ lọ àbúlé náà abẹ́ ó lè má dàbí kí ẹnu náà lọ sẹ ọwọ́ tó lẹ́yìn àná sọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀gbọ̀n àti wọn náà àwọn ọmọ sáré kò sí yíyá ìjẹ máa yé ìdẹ́rọ̀ ọ̀gbọ̀n táwọn mi nínú ọ̀gbẹ́ àti wọn ọmọ wa Abdullahi bin Abbas ti wọ́n ti bẹ́ẹ̀ yẹn àlejò wa bọ̀ wọ́n lálẹ́ lórí òfin máa bọ̀ bá ń kọ́ yéé ti tó wa tó. Abdullahi bin Abbas ó nígbà tí mo wá fura pé ti jáde jáde lára yẹn o àyè mẹ́rin ara lọ. ní pé òun rí pé kẹrà àdínkà ìkọ̀rá yìí ó ti ó ti wọ̀ ọ́ lára tí ẹ̀rọ ń fi nǹkan kan lọ́wọ́ tó bá wọ̀ ẹ́ lára púpọ̀ ó ní màmá nǹkan kan tẹ̀lé rẹ̀ mo fẹ́ tẹ̀wà pẹ̀lú nàìjíríà jẹ́ nǹkan ẹ̀gbọ́n mi lára ó bá ń bọ̀rọ̀ mẹ́ta yìí bá lọ lọ jìnnà kẹrà àyẹ̀ lọ́wọ́ra bí àdúrà ní àbẹ́ òkùnjẹ́bọ́ sí ẹ̀yìn lẹ́yọ̀ wàhálà sọ́nà bá wà ní káàkiri ọ̀dà. wọ́n wá kí òun ẹ̀dá àgbà bẹ̀rẹ̀ kí ló máa lẹ́ máa lẹ́lẹ́ ìhàmàlà àdá kí ló sì ọ́ tó fi sin tó ti. mo kọ̀ lẹ́lẹ́ ọgọ́mọdé àti ẹ̀yìn oníkọ̀ lẹ́tọ̀. ó ti kó ẹ̀rọ òkè tàbí ìlànà ẹ̀yìn wọ́n ló fún ọ ní gbogbo orí ayé ló fún ọ lórí láti kìí ìwà rẹ̀ oorun lẹ́gbẹ̀ẹ́ táwọn ìlú kẹfà máa ti gba àdájọ́ lọ nínú òun ó dùn lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ nínú àwọn ọmọ wọn lè dùn kọ́ bá ẹnu wa ní ọlọ́ọ̀hùnmá àìlèmọ̀ tàwí wàbà tẹ̀lé òbí. اللهم علمه التعويل وفقهه في الدين. هو هذا كلام عبد الله ẹ̀gbọ́n ìlàlúrú nù kí àbùbá ẹ̀rẹ́ni lápapọ̀ ọgbà nínú ìlànà kẹ́nìkan náà bàárí sọ́pẹ̀ ní hábọ̀ ìgbòmà ẹni tó máa lùkọ́ ẹni tútù kẹ́mẹ́rin olóòtú gba ìràwọ̀ yẹn látara àdúrà yìí ọlọ́mọdé kádàrà rẹ̀ ṣùgbọ́n ọlọ́mọdé àdúrà yìí ti tàbí. àdáyé wọn lọ́wọ́ bá bá mi

fàkẹ́lù jẹ́ kí tẹ́lábí ọ̀rọ̀ ìdílé tẹ́lábí ọ̀rọ̀ ìdílé ọ̀dọ̀ ọ̀dọ̀ rẹ̀ táwọn ọ̀dọ́ bá ń ma ojú pọ̀nà kan fún jẹ́ kó mọ̀ ọmọ ìrìn ojú pọ̀nà ọ̀rẹ́ ó sì fẹ́ mọ àbùdá ìrìn àgbà ọ̀dọ̀ ọ̀rọ̀ báyìí ẹ̀jẹ̀ ká wà lọ́wọ́ ní ìgbéyìí tí àdéhùn fún àdúgbò àgbà àgbà ọjọ́ lọ́kàrà tí òun lọ́kàrà jù ní àbí àjọ àtàwí lọ́kàrà jù kẹ́kẹ́ ìgbà náà àti àtàlẹ́ ti fún àdúgbò àgbà àgbà tí wọ́n ti fi tẹ́lẹ̀ kó tó ló wá kọ́ ní àdéhìí lábẹ́ kàlẹ́ yàrá ọ̀yà látàbàbí àbábàbí àìbẹ́ àbẹ̀dá òun ìwọ̀ ẹ̀ ẹ̀lẹ́.

ẹ̀yìn lẹ́yìn ìjúlá ẹ̀mà ìwúlọ́ náà gba ara ọ̀tá lọ́wọ́ náà ààrẹ àbára lára àjọ àjọta ìlú kí ló pàtàkì rẹ̀ àjọ àyẹ̀ ti gbà ọ̀gá rẹ̀ bára dára ọ̀rọ̀ nìkan máa wà máa wà mí. Kílẹ̀ ẹ̀lẹ́bàá ọ̀rẹ́ lọ́rọ̀ wa wọ́n á gba ẹ̀rọ lọ́dọ̀ bàbá wa tí wọ́n ti wọ́n ti ìwé ti tọ́wọ́ láti lẹ́yìn nàìjíríà dá nàìjíríà dá bọ́lọ̀ ti jọ mo ti wá wà àbúrò rẹ̀ lọ bá mú rẹ̀ ọ̀kẹ́ kò tó gbà lọ bá rẹ̀ rẹ̀ dà ìlú inú rẹ̀ tó lọ́wọ́ lọ́wọ́ báyìí lọ́wọ́ àwọn ọmọ nǹkan ṣùgbọ́n kò ní ìdílé àbúrò láti tó ń dà kọ wa ọyá pé abáyé máa wà kí á kí á mọ́wí tẹ̀ wá táì wá gé máa wọ́n máa bá rẹ̀ olùkọ́ rẹ̀ máa bọ̀ wá ó dà kọ́ máa bọ̀ wá ní ọ̀gá yìí ọyá tó gbà pa àmì mọ́tẹ̀bọ̀ tó gbọ́ àti kékeré àti pípọ̀ kìnnìkan ní olùkẹ́ àgbà láàrin àti díẹ̀ àti gbalada àti kálótò ìlú kan náà wọlé mọ́ra láti kára ẹ̀rọ ìrúkú àrọ́ báyìí Abdullahi ibn ó ti máa ó ti gba àdúrà ìlọ́lá àti tó hàn ìyẹn èyí tó kìí bá ti bẹ́ẹ̀ ń dá gbé fún Abdullahi ibn Abbas láti fún ìlú pọ̀ nítorí gáà tí ìgbà tí máa gbà ní gbàlá rẹ̀ àbí ìdí ìlànà àbá tálọ́ máa wa ní àjẹjọ́ tààrí ó lè ti wù láti bí ọ̀sẹ̀ mẹ́ta lẹ́bi iṣẹ́ fún tààrí yára sí ẹ̀sìn ó ti wò ó wò ó rí ha ọmọ bí àbúrò ní àbá ti ha lórí ìjẹ kì í máa ṣe kó tó bá orí ìrìnàjò náà wà láìláì ọ̀pọ̀ lóṣù mọ̀ agbára ẹgbẹ́ ìjọ. Tàbí láti máa bẹ́ ìgbọ́nà ìlú gbé ó ti gba àdúrà ẹ̀ ó ti gbé ọgbà àdìsí. Ìṣàwá fẹ́ wọ́n yẹ kí ọjà ọ̀nà ẹ̀kọ́ ní ọ̀rọ̀ àtòlọ́nù náà bẹ́ ní pé àbúlọ́nù náà bẹ́ ó lo ẹ̀kọ́ púpọ̀. Ẹ̀kọ́ tó lò pẹ̀lú àdìlẹ́yìn àkọ́kọ́ lọ́dún tó fi lẹ́tọ̀ọ́ sí àdúrà yìí. Tó fi wá kúrò láyé, òun fi ṣe fún àti dáwà bí wọ́n náà fi àbúrò àbúrò àbẹ́ ọ̀pá àwọn ọmọ ìdáyìlú kan mọ́ àwọn ìdí ọ̀rẹ́ ẹ̀sìn tó jẹ́ sí pé àwọn tí wọ́n wà ní àgbà nígbà náà wọn ò sí lọ́rọ̀ ó ti jàfẹ́ sẹ́nu àwọn kàlífà wọn méjèèjì àbúrò àjọ wọn èrò àwọn ọ̀sán ọ̀rọ̀ ìjọba àìkúmọ̀ abdullahi náà àgbà tó ní àwọn ọ̀rọ̀ ní ìlọ́dọ̀ sí yàtọ̀ sí mọ́lẹ́hàbù táwọn mú yàtọ̀ sí kọ́wùlù táwọn mú ṣùgbọ́n ọjà ní ọ̀sọ̀ títà kò sọ fáwọn ọmọ akẹ́kọ̀ọ́ rẹ̀ nígbà táwọn yẹn kúrò láyé ló tó ń ṣàfihàn rẹ̀ padà kí wọ́n lè mọ àwọn afẹ́ káwà náà kátà fàṣẹ àwọn sàbáàmù pàpàlẹ̀ ìfẹ́ jáde àwọn kan tó kọ́ wà ní ẹgbẹ́ tó dá wàhálà rẹ̀ láàrin àwùjọ tí ò jẹ́ tó dá wàhálà rẹ̀ tó dá ìjàgbá rẹ̀ láàrin àwọn èèyàn àwọn ìyàwó abúlé pẹ̀lú sí ẹ̀ka ń dúdú pẹ̀lú ẹ̀ kí ló dé kí ló jẹ́ pé pé láwọn ìlú ìmọ̀tálásí káwọn ìmọ̀tálásí ìlú ìmọ̀tálásí àwọn ẹ̀ káyé pé àṣọ̀rẹ́ àti káyọ̀dé inú àdánù ẹlẹ́kẹ̀ẹ́ ìyànlọ́gbò yànlọ́gbà sọ̀rọ̀ ẹ̀rọ ẹ̀ náà tí wọn ò sì tọ́ sí ìmáàmù járe wọn mẹ́fà àtàlọ́yé ṣùgbọ́n àwọn tó yọ pé ọ̀rọ̀ ní ìfọ́ wà tó fi wáyé pé nínú àdánù àwọn ẹ̀ lọ́wọ́ níbi ìmọ̀ alákọ̀ọ́lá máa fi àtàlá ẹ̀rọ ẹ̀ náà fi àyíkú wáyé lóyè náà ọwọ́ dé àárín tó bá bẹ̀rẹ̀ sí ìjà òkú